الحمد لله الذي جعل في الاسلام جزاء العمل الثواب والصوم مرتبطا بالنيه مختلفا بنية رفعه وثيقه أحمده سبحانه وتعالى واشكره ولا جانبه المتدفق واشكره ولا جانبه المتدفق وآلائه المستفيد وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله المبعوث رحمة للعالمين صلى الله عليه وعلى آله المخلصين وأصحابه الصادقين وقولوا ما لحى نحوه إلى اليوم الجزاء يوم بعد عباد الله اتقوا الله تعالى حق تقاته ولا تميلوا إلى هنا هناك واستقيموا بتقواهم وقد قلنا بعد الجمعة الماضية في بيان بعض بلد المواسية أو بلد يبدأ وأميتها وتوالدها ومواليها والأمر بالأدب أن نتطرق إلى موضوع مهم في آيات المسلم وهو أهمية النية لأن النية مرتبطة بكلمة البركة ومدعيها لأن الله تعالى يزكي خلقه على حسب نيته قال سبحانه وتعالى من كان يريد العاجلة عجلنا له فيها ما نشاء لمن نريد ثم جعلنا له جهنم أسلاما مظلوما ومشكورا ومن أراد الآخرة وكان سعيها وهو مؤمن أولئك كان سعيهم مشكورا سورة الإسراء الآية الثانية عشرة إلى تاسعة عشرة إلى تاسعة عشرة وإن العبد قد يعلم ما يسلك لغرفة في ظالم ولكنه مكتوب لغرفة بنيته إلى قبيحها النية بالاصطلاح الشرعي هي أسم القلب ولا كل شيء وهي أساس العمل وقاعدته وراد العمل وعموده وأصل الذي بشيء وأصل الذي بني عليه لأننا روح العمل وقائده وفارقه ونحن تابعنا يصح بثقتها ويصل بفسادها بما يصل التوفيق وبعد وبعد منها يصل وفي عددها بأهل الإسلام وبحسبها تتقوم درجات في الدنيا والآخرة قال تعالى ولكل درجات مما عملوا وليوفيهم أعمالهم وهم لا يسلمون سورة الأحقاف الآية الثالثة عشرة ومن الناس ما يسلم معروفا وكفاك الإحسان إليه ومنهم ما يسلم بصلاة الجمعة والشهرة لكن الإسلام لا يعتد بكل ذلك ولا يقبله من العبد إلا إذا صلحت نيته وكان أمره خالصا وفي الله تعالى ولهذا قال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالناس وإنما لكل ما نوى قبل ذلك الشرف إلى الله ورسوله فهجرته الى الله ورسوله ومن كانت هجرته الدنيا يسكن ويراد ينجحها فهجرته الى ما هاجر اليه رواه الشيطان عباد الله وان المينة ليست مجرد قول الانسان يقول اللهم اني نويت كذا وكذا ولا هي حديث نفس بل هي القلب نحو العمل الموافق لدرجه صحيح منتج نفعه أو دفع ضر حالا يوم هذا إذا أفضى الأمر نيته بمال وإلى حركاتي وسكناتي ونوراتي ويقظاتي إذا اقتربتي وجه الله ونرى ملة الحسنة فيها تحتفل خطوات تحتسب خطوات إلى مرضاة الله ولولا النعمة روى الترمذي وأحمد وأنا من الأنصاري رضي الله تعالى عنه أنه يا رسول الله صلى الله عليه وسلم يقول إنما الدنيا لحالة النظر عبد وذكر الله مالا وعلما هو يتقي به ربا ويرجو به رحما ويعلم لله به حقا فهذا من أفضل المنازل وعبد وذكر الله علما ولن يرزقه مالا فهو صادق مما يقول لو أن الإجمال لعملت بعمل فلان وهو حنيته وأجرهما سواء وعبد رزقه الله مالا ولم يمسكه ولم يمسكه علما فهو يقبض في ماله بغير علم ولا يتقي ربا ولا يسقي رحمه وما يعلم لله في حقا فعاد لأخطف المنازل وعبد لم يرزقه الله مالا ولا علما فهو يقول لو أن المال لحملت لعملت فيه أمل العلم وهو بنيتي وهو بنيتي وبثوم سواء رواه الترمذي وقال الترمذي حسن صحيح وقال الجامعي صحيح الترمذي بارك الله لي ولكم في القرآن العظيم ونفعل الله وإياكم أتقوا الله ọba tí ọgbẹ́ yìí ti wà pátá ọba àkọ́kọ́ tí o ti mọ sẹ́ni kan yìí ọba àtẹ̀yìn tí o tó ogún bẹ́ẹ̀ ni kò ní ní alákùjọ ọlọ́ọ̀ba tí a fi ọbẹ̀ tó òun náà ló kù nínú ìkẹ́ rẹ̀ kú nínú agbára rẹ̀ ó wá sí wa kù omi ọmọ abẹ́rẹ́ tí wọ́n kò ní abẹ́rẹ́ ọ̀sán sáárẹ̀ wọn sàárẹ̀ tí wọ́n kò ní náà ọlọ́jọ́ ọ̀rọ̀ fún wa láti dé kọ́nà tó bá ní ìjọsìn wa ọ̀nà àtàrà ọlọ́run àwùjọ rẹ̀ tí wọ́n kò ní ọlọ́run àti ilé àti ọ̀pọ̀lọpọ̀ kan wa ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ọlọ́jọ́ àti láyé kọ́nà tó ti gbà ní ìjọsìn wa ọ̀nà àtàrà ọlọ́run àwùjọ rẹ̀ ọ̀gá ó ṣe nínú ìsìláàmù èyí ń jẹ́ ẹ̀ka iṣẹ́ olùwàlúkú máa gbé sọ́wọ́ àwọn ẹ̀kọ́ bá mú tẹ́lẹ̀ sọ́wọ́ bí orí ìjọba ẹ̀rọ ìwà àtọwọ́ ṣe sọ. látara àníyàn sí ẹ̀ bá ní omi yí lẹ́sìn ẹ̀ bá ṣe ó máa ní ẹ̀sẹ̀ tàbí ẹ̀sẹ̀ ìyẹn ti látara àníyàn yóò máa gba ẹ̀sẹ̀ lórí iṣẹ́ tó máa ṣe. ìyá yóò tún máa ṣíyà látara ìṣúnmi ọba tí àwọn ìlú ọba tàbí fẹ́ fún nítorí pé ọba tí wọ́n yẹ ní ọlọ́run ọba ọba tí òkú tọ́ sí mi ọba tí èyí ẹ ní ọba tí ọgbẹ́ ti tọ́ sí lórí àwọn onírúurú jẹrá rẹ̀ àti onírúurú àwọn ìjẹsí àwọn ìjẹkùn rẹ̀ èyí tí ò lókun ìgbẹ́ pé ìpínlẹ̀ ní ìwà kó ọjọ́ ìtọ́kọtọ́kọ ipò tí ọba àmì ìwọ̀ ìjọ ni elólódò àti ọlọ́run ọba ọ̀sán ti Kalau suwe, maka suwe mulai, maka suwe mukadu, maka suwe mukadu dari buku alamun maka kata Ibu ada kita jadi apa dua, ayat dua berawa, ayat dua nama mati menyo, ini sama Muhammad. Kalau bawa ada beran, ini dia lalu, ini dia lalu. Ini kalau mungkin kita ini ke, itu apa yang kata, dia bala, kau akan itu dia itu. Kalau ada, kalau ada, ikan dulu, tidak ada, dia bala ẹ̀rù títà lọ́wọ́ jẹ́ wọ́n wọ́n lọ́wọ́ balẹ̀. Èyí sáré gbogbo ẹni tí ń ṣe ìṣòjúṣe tí ọ̀rọ̀ àrẹ sọ lápáláṣẹ nípa òṣìṣẹ́ àyàn lẹ́sìn ọ̀wọ́ àwọn ọ̀gá tí lọ sí ọjọ́ àti ojú. Ẹ̀yin sọ́mọ́ àwọn ọmọ ìjọ ọlọ́run lọ́wọ́ wa. Ìjà pé ọlọ́run ní kọ̀kọ̀ àti ní gbangba ẹ̀sìn ní ìgbà. Ilé ni a máa ń fi ọlọ́run wa. Ilé ni a máa ń fi ọlọ́run wa. Èrò tí wọ́n bí ọba ti jẹ́ ọlọ́wọ́ bá ń bẹ̀ ọ̀tọ̀ ní tí ọmọ wa ń ṣe èyí ti kó omi ọ̀ tó jẹ́ látara ìlú jẹ́ ọlọ́run òní pọ́kẹ́ rẹ̀ nílò ọ̀run èyí ti kó omi tó túmọ̀ látara ìgbọ́ ọ̀rọ̀ àìní jẹ́ ọlọ́wọ́ bá ọ̀tọ̀ ní tí ìlú máa gbọ́ torí kò ní gbọ́ orí nítorí tó kò sí jẹ́ ọlọ́wọ́ bá ń bọ̀ ọlọ́wọ́ bá pàṣẹ pé ká jẹ́ ọlọ́wọ́ bá ní kó tó àti tó ṣe yẹ ọlọ́run ní ẹgbẹ́ rẹ̀ sí àbíkẹ́ tó ló kò sí lọ́wọ́ báyìí òun náà wa lọ́wọ́ tí bàbá ń bọ̀ wá láti ilé wa á wà pẹ̀lú ìbẹ̀rù tá a bá padà tí mo wa á fi ayé wa òun láti tí ní ẹ̀jẹ̀ ọba tẹ́ ìyẹn lè pé ìlú jẹ́ ìwọ̀ ṣùgbọ́n fẹ́ ẹ̀kọ́ ti kò ní pé àwọn lábẹ́yẹ̀ bẹ̀ náà ti lè máa sọ̀rọ̀ ètò lágbára ẹ máa fi fún ẹ̀kọ́ sọ̀rọ̀ látara pé ẹ dúró tuntun ẹ̀rọ ìjọba náà wà láti fi mẹ́rin ọdún ọkọ̀ ìjọba láti bẹ̀rẹ̀ láti sọ̀rọ̀ nípa ìfún bí àlùbáńkà ẹ̀kọ́ ìrìn rẹ̀ bẹ́ẹ̀ ni mo ti pàtàkì tó bẹ́ẹ̀ ni mo tó lè kọ́ nílẹ̀ láti lè máa jẹ́ àlùbáńkà ìdìbò ọlọ́run wa àlàyé àwọn àti pé gẹ́gẹ́ bí àpò dáwà nínú ìtọ́jú ẹ̀ka tó wọlé sí tó ń pàtàkì ní wọn ayé ìlú púpọ̀ jù òun ní ẹ̀mí wà ní ìlànà ìlú ìjà láti àbọ̀wọ́ iṣẹ́ láti ẹ̀rẹ̀ pàtàkì ní ìdí àníyàn ìdí ìdí àjọkàn ìdí ìjọkàn ọ̀gbọ̀n wa tó fi fi kókó tó tó pàtàkì lórí. lórí ìdí àníyàn àjọkàn wa ká ní ìdí ìjẹ́kì ọ̀sán àbọ̀wọ́ àti láti tilẹ̀ òkú fún ọlọ́run wa oríṣi ọlọ́run wa àti ìjọba ó máa ń fi ẹ̀dá kọ̀ọ̀kan ní ẹ̀fẹ́ ara àṣìṣe yìí ìjà gẹ́gẹ́ àní ẹ̀ka ìṣèjì ẹ̀rọ ọba ṣẹlẹ̀ ẹ̀jẹ̀ káwọn ìṣe àti ìgbà ìtọ́wà ló sọ yìí kò fọ́ rí ó sì wà lọ bó tilẹ̀ láti sọ̀rọ̀ wọn mọ̀ wà ní ìwọ̀sẹ̀lẹ̀ tó ń sọ fún wa nípa pé ẹni yóò tó wá kírun níjà náà ó ní ó ti àdìsílẹ̀ ìṣèrò rẹ̀ tí ẹni tó dáa ní ní ìjọba mẹ́tàdínlọ́gbọ̀n nínú ẹ̀rọ àkàn lọ́dọ̀ ọ̀rẹ́ ọ wá ní ní ìjọba mẹ́tàdínlọ́gbọ̀n àwọn olùmọ̀jọ́ yọ pé kí ló fà tí àwọn kan máa jẹ́ ìjọba mẹ́tàdínlọ́gbọ̀n táwọn kan máa jẹ́ ìjọba mẹ́tàdínlọ́gbọ̀n lórí pẹ̀lú àti ìjọba yàtọ̀ sí ara wọn wọn ni yóò máa jẹ́ yàtọ̀ sí ara wọn irú àníyàn ló ń lára òṣìṣẹ́ lò lórí ìgbìmọ̀. Oníṣègùn wà lówó ìṣèlú kéèké ara rẹ̀ kọ́nà wà lórí rẹ̀ lọ́jà síra wọn. látara ìyàtọ̀ ọ̀dọ̀ yìí kọ́ yóò máa wá sí kíra rárá tà lórí ìlú òkè ẹ̀kọ́ máa yàtọ̀ síra wọn. òun ti fi ọ̀rọ̀ ìyẹn náà máa wá sọ lórí ìlú ní àyè ìta. àmọ́ ẹgbẹ́ ọjà wọ́n ti lọ gbọ́ wọn fún ìnáwó àjà wọ́n ti gbà pé àní ẹ̀kẹ́ wọn yẹn ìfọ̀tòkò bẹ́yìn náà nípa ìjọsí wọ́n ta tọ́kù wá. Ìdí ìdí ń bákan náà ni pé ìrun kúrò ìrun ásì àní ẹ̀mí kìí àtàtà sí ara wọn. ẹ̀rí kí yàrá kàkẹ́ ẹ̀mí kú ìyẹ iná ẹ̀ láti rẹ̀ ìtura kàní ẹ̀mí náà ni. ẹni wọn lé kí wọn ásì àní ẹ̀mí ìnáwó ajá ìwé ẹ̀mí ìwé ìwé ìwé lára tó ká sí o àti gbogbo wọn sí o. bákan náà ni pé ẹni tó lé kí wọn rẹ̀ rẹ̀ ọwọ́ sí àní ẹ̀mí ẹ̀mí náà fún òun ìwé ẹ̀mí ìwé ẹ̀mí

wọ́n lè tó ti àlọ́lá náà lẹ́yìn ìgbà tó wá ti àlọ́lá ọmọ ní mọ́tẹ́láṣí ìgbàgbọ́ ọmọ ní mọ́tẹ́láṣí inú àníyàn rẹ̀ pé mo fẹ́ fìdá sí yàtọ̀ wọn. rákà ní ti ta àwọn àti àwọn abẹ́wọ́ fún wa ká tó yọ. ó fún wa láyé pé mo ṣe nẹ́ẹ̀sìn mo fẹ́ ṣe nẹ́ẹ̀sìn kí ẹ̀ máa ṣe lẹ́yìn ìgbà tó bá ní ìmọ̀ra. ìdí tó ń bèèrè ọ̀gbìn lẹ́yìn fún lórí ọ̀gá kí ló dé sí ìgbọ́ ọ̀gá rẹ̀ wá sí ìlànà ìṣẹ̀lẹ̀ náà kí ló ìlú sí ìlànà ìlú ìṣẹ̀lẹ̀ rẹ̀. ṣùgbọ́n kan tó ń yẹ kí wọ́n ní ìlú sí ìmọ̀ra rẹ̀ ló sì wọ́n mọ́ àti lọ́wọ́ alálẹ̀ àti kí kí lẹ́nu ara ká ní ìṣòro gbọ́dọ̀ lọ́wọ́ sí ẹ̀tọ́ lẹ́yìn tó bá ti kí ni o tó bá ti ní ìwọ wa. ẹni tó bá ní ẹ̀ ó ti báyìí ní ìdíjì báyìí tó bu ọmọ mọ́sálásí. ẹni tó lọ ẹni yẹn wọ́n sọ kí wọn ká ní sí àtẹ̀lẹ́ tí mo fẹ́ fẹ́ lọ wá. ṣùgbọ́n wọn náà ní ẹgbẹ́ wọn fẹ́ ti dà sí sí àtẹ̀lẹ́ wọn sí i. àníyàn yọ fẹ́rẹ́ rí ní àníyàn ní ìdílé yìí. látara àníyàn mú mọ́ ní àwọn ọjọ́ kẹtàlá ọjọ́ kẹrìnlá ọjọ́ kẹrìndínlógún àwọn ọjọ́ yìí alẹ́ náà fi mọ̀ nípa ọmọ àwọn ọ̀rẹ́ sẹ́lẹ̀ ọ̀rẹ́ ẹ̀kọ́ méjì tá máa sàrẹ̀ ní àwọn ọjọ́ yìí ọ̀rẹ́ ẹ̀kọ́ méjì ìdíjẹ́rìkì ọ̀rẹ́ ẹ̀kọ́ méjì ká sọ̀rọ̀ ní ọ̀rẹ́ lẹ́yìn pẹ̀lú àwọn àwọn ọjọ́ wẹ́ẹ́dì àtọ̀jọ́ ọ̀rẹ́ káwájú àyà mi bí àwọn ọjọ́ mẹ́ta ká sọ̀rọ̀ náà ní kọ́tù kù ọjọ́ mọ́tì wa ní bá ó ti dè mò ń tọ́ ni àyà lò bí àyọ̀dọ̀ gbogbo. Ìdílùsì mo tó tẹ̀lé ẹ̀rọ ìsọ̀rọ̀ àtàdé pa tó ẹ̀rọ lọ nínú yọ̀rù lẹ́yìn látara ní ẹ̀rẹ̀. Láàárín àyà ọ̀sẹ̀ ló ti dé lórí. Ó ti fa sábà kan máa sọ̀rọ̀ ní yọ̀rù ìrẹ́ ọ̀yà ọ̀yà kan. Lóòótọ́ ni wọ́n ti sọ̀rọ̀ kalẹ̀. Ṣùgbọ́n mi yẹn tó ti àtọ̀tọ̀ sí ara ń bọ̀. Ó jẹ́ ìtọ́jú òkè

ṣùgbọ́n láti ọgbọ́n tẹ̀lé àtọ́lọ́. ìtẹ̀lé àtọ́lọ́ ló ń lọ pé kí wọ́n ti o ilé ẹ̀gbọ́n o ẹnìkan wọ́n sàlára ẹnìkan kò ní sàlára kíkẹ́ ìfẹ́ wọn lọ sí. ẹni tó yẹ kí ikú wúlò ní wọlé fáìn kò ní lára bí ọba. ẹni tó wáyé pé nítorí òun kéré pé òun kẹ́ láti ọ̀rọ̀ ọ̀pá nítorí àníyàn ti ẹ̀ lóde kiri

torí sọ̀rọ̀ tí wọ́n ti máa gbà ọ́ pé ìgbọ́yá yóò yàtọ̀ pọ̀ sí ara rẹ̀. torí ní tó lẹ́sẹ̀ lórí tọ́lọ̀ bàbá tó bá ti ṣe fún tọ́lọ̀ bàbá yìí yóò máa ti dé ní ẹ̀rọ lọ́wọ́ bá fẹ́ lọ́yà ni. bí àlàáfọ̀ ni wọ́n fẹ́ wò sùn ní dáadáa tó wá ti tẹ̀lé. wàhálà tí wọ́n ṣe lóun lẹ́sìn kéré. òǹkí àti tí wọ́n já lórí ìgbà tó ti ń rán ọ̀nà torí lọ sí ìyẹn. Ìlú tó ń torí lọ sí ìyẹn. Ìlú wa torí ẹ̀ sí ìyẹn, ọ̀pá sọ̀rọ̀ sílẹ̀ fún òkú òun ti mọ́. Mo láyé lọ. Ẹ̀rẹ̀ wa lò. Ní àwọn òfin ọ̀pọ̀lọpọ̀ lọ́dún tí ìṣẹ̀lẹ̀ ọ̀sán kò sí orí dáadáa. Tàbí kọ́tẹ́ ń ọ̀nà tí ó máa mú àwọn èèyàn ọ̀gẹ̀dẹ̀ ráyé. Títí mi náà lọ rí ìdílé ẹnu mẹ́sìn. Kí n lè dẹ́rẹ̀ lọ́wọ́ fún ìgbàlá àwọn mùsùlùmí irú ẹni yìí àtẹni tó wọ̀ fún kékeré yóò lọ àwọn òṣèlú gbọ́ ọ̀rọ̀ ilẹ̀ ètò ìjọba ẹni tó fi àwọn ọ̀sẹ̀ra wọn bí ìṣẹ̀kẹ̀rẹ̀ yìí sílẹ̀ wọn lóòótọ́ àwọn ìṣẹ̀lẹ̀ ló ti kí wọn ṣùgbọ́n ní ẹ̀rọ ń kọ́ òṣìṣẹ́ títí ẹ̀rọ ẹ̀fẹ́ tí wọ́n máa lọ́dọ̀ ọlọ́run òṣìṣẹ́ wọn yàtọ̀ ọ̀sẹ̀ra ara wọn wọ́n kí ìtàlájà rẹ̀ nípa tó lọ wá sí ìrẹ̀ tó lọ wá sí ìrẹ̀ àti wá sí ọ̀dẹ̀ àyẹ̀wò ti ti ti láì wà fún mi nítorí ọlọ́run àti ìjẹ́ rẹ̀. nítorí sábà ló pa á láṣẹ ìdá ìlú ní àìsàn láti ní yàwó ní akẹ́kọ̀ọ́ yòrí ìgbòlẹ̀ àǹtìlà ń fẹ́ ẹ̀jẹ̀ kíákíá. Mo fẹ́ dá alájọ́ pàdùpàdà nù. Mo fẹ́ máa jayé oníṣòro àbá fẹ́ máa jayé. Ó ti ṣe kò rí sí ìlú ọ̀pọ̀ nìyẹn. Ọlọ́run ní wọlé bẹ́ẹ̀ àjàgbẹ́ra o. Mọ̀ lè dáàbò bí ọ̀nà yìí. Ikú bá wù wá nínú tí ń tẹ̀yẹ̀ ẹni ọlọ́run wà nínú àpò ẹgbẹ́. Ẹ wò ẹ báyìí àtàwà ṣé òwò bẹ̀rẹ̀ ìwọ̀n lọ lórí ayé yìí wọ́n ní ẹni ní sáré títí lórí àlámọ̀ ní ayé pẹ́ẹ́pà ní ayé ń bẹ lórí ní ṣe ọlọ́run ti rọ ọ̀rẹ́ ti bẹ́ta àwọn ọ̀fẹ́ ń bẹ ọlọ́run ò ní fún ọ ní ìsinmi pẹ̀lú ayé ọ̀rọ̀ ìlú torí ayé ní ṣe ọ èyí tó torí ẹ̀ sí ẹ̀yẹ ọlọ́run kò pa á kánú àwọn ọ̀fẹ́ ọlọ́run ó fún ọ nínú tí wọ́n ń àti tí wọ́n ń fẹ́ yẹ tí wọ́n ń torí ẹ̀ ṣe ọdún òkú ọmọ àwọn ọ̀tá ń bẹ èyí tí wọ́n ń fẹ́ kẹ́ àti tó fi bẹ́ẹ̀ lọ nínú ayé ọdún òkú ìlú kí kí wọ́n ayé ayé ẹni yóò fi pé ó ń fẹ́ nǹkan ẹgbẹ́ni ti ayé ẹgbẹ́ni láwọn fi àmì láwọn ọmọ rẹ tó mọ̀ ní àmì láwọn ìtàkùn láà lẹ́yìn ìgbà yẹn àwọn àti wọn padà kó jáde lẹ́nu kí ló máa dúró padà sínú jáde lẹ́wọ̀n fún ìtàlẹ́ ayé ẹ̀sìn wa alẹ́ kìíní tó bá dé bá náà fún ti ẹ̀dọ̀ kọ́ rẹ̀. yóò mú àbá àti máa ń ka kó káyìn tó máa ń ka kó tó máa ń tó kó tó máa ń ka kó rẹ̀ lọ́sùn lóhùn ó ti wá. ọlọ́run á pè rẹ̀ kọ́ rí múlùkà yóò pè lónìí wa ọ̀rọ̀ jẹ́ pè rẹ̀ mo ka kó ní wọ́n lè tún lè sí látara bẹ́ẹ̀ ọ̀sẹ̀ jẹ̀kẹ́ tó fà lónìí lọ́wọ́ pa ẹ̀ tí ó tà wọ́n tó ti dáná ogun láyé ọlọ́run wa ti fi wọ́n ta ìdí wọn lẹ̀. ìṣèlú lò alẹ́ ni wọ́n fi mọ́ọ̀mù kan sí wa jagunjagun. wọ́n sọ fún mi náà ìrẹ̀ gan sí olóògbé ọlọ́run jagun lórí ọ̀rọ̀ rárá. ọ̀hún ti a kú ó lè kó olùkọ́ akíkẹ́jú ní wọ́n bẹ́ẹ̀ ni wọ́n wọlé tẹ̀ wá ẹni tí wọ́n tọ́ ẹ wá tí wọ́n ń lọ́ọ́ kẹ́ lẹ́dà láyé ṣùgbọ́n pọ̀ lẹ́nu orí tọ́lọ̀. ìgbà tó lọ́wọ́ bá ń bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹni rẹ̀ tẹ̀ wá ìyọ̀nù rẹ̀ yóò ti mọ̀ jẹ́ pé ìrọ̀lọ́wọ́ wa mọ̀ tọ́ rẹ̀ nítorí ìfẹ́lọ́wọ́ láyé àwọn òkèrè àwọn àrọ̀ ọ̀pọ̀ rẹ̀ kájú lè máa ń yọjá tọ̀rẹ̀tọ̀rẹ̀ lájájá yìí wọ́n ẹni tó lé ń pè ní àlùkí àrùn jẹ́jú ṣe ṣùgbọ́n ní níbo yẹ̀ ṣe ayé níbo yẹ̀ ṣe ó lè rí ayé yẹn ó lè má rí tó wá tó wá lẹ̀ ṣe ara ìdí òkú wá tẹ̀lé ayé lójú ọ̀nà àwọn olùkọ́ máa lọ ọlọ́run rẹ̀ nígbà mú máa tó wọ̀ kẹ́ni ebú kẹ́ni ẹgbẹ̀rẹ̀ àti tí bàbá fẹ́ ṣe ìjà àti ìgbòho ìgbòho ìjà máa ń ọ̀fẹ́ fún bọ́lá ní ọmọ five naira lórí tọ́lọ̀. Ìyẹn ti ò ní tọ́ àdánù five naira yẹn lọ́dọ̀ lọ́wọ́. Polisi fún yẹn mílíọ̀nù tí ò ní bẹ̀rẹ̀ kẹ̀kẹ́ lọ́dọ̀ Nàìjíríà. Torí iṣẹ́ kí ni kò sí ẹni tó lọ́wọ́ ọ̀bà àlejòọ́lá. Àwọn ọ̀sẹ̀ tó lọ́wọ́ bá ní ìbẹ̀ èyẹ gbogbo ọlọ́run ọba àdìgbọ́lá àwọn àbá àdìgbọ́n tó fún wa pé ìdájọ́ ìgbẹ́nu àdásíwá lè mùsùlùmí wọ́n lọ pàtàkì ìtumọ̀ àtẹ́kọ̀ọ́ rẹ̀ wọ́n lè di àlejò sọ̀rọ̀ sọ̀rọ̀ àníyàtọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ àníyàn òdodo àníyàn òdodo ó ti yẹ ká ẹ̀ lọ láàrin bẹ̀rẹ̀ yẹn títí lọ bẹ́ẹ̀ láàrin yẹn láàrin yẹn ọlọ́run bá tó wá tẹ̀síwájú ara ìwọ̀n pé wọ́n mọ̀ àwọn ọ̀rẹ́ à. ẹni tó bá tẹ̀lé ìyáàmọ̀ lòdù wá tó ń jẹ́ ṣe wọ́n tẹ̀rẹ̀ náà kàyà títí ìpáyà ìyáàmọ̀ yẹn gbogbo pípẹ́ nítorí ẹ̀yìn wọ́n pẹ̀lú mọ́tẹ̀lẹ̀ pọ̀ wà nínú mọ́tẹ̀lẹ̀ yẹn tó tó ń gbà tó àtẹ́pá ìgbésẹ̀lẹ̀ máa

ẹnìkan tí wọ́n ti dá sùn dùn òde torí lọ́nà ohun òwú náà tó sùn àwọn tó sùn gẹ́gẹ́ wọn bá pàdé tó ọ̀rọ̀ lọ́rọ̀ torí pé ẹni tó wù sí tó òde torí lọ́nà yẹn kò lè balada lórí wọ́n lẹ́nu ìfẹ́lẹ̀ ní wọ́n kí lórí ti rẹ́kẹ̀ wọ́n tó lọ́nà kí wọ́n yẹ kọ̀ kí lórí lọ́wọ́ ẹnì ìfẹ́lẹ̀ ní wọ́n ta kọ́ àyè wọ́n ní ẹnì ìfẹ́lẹ̀ tí wọ́n ta kọ́ àyè nítorí àyè ní ká wọ́n lọ sí fún òṣèlú àwọn ọmọ ìlú ọmọ ìlú àti ìṣèjọba ìlú ọlọ́run àjẹsí bí ìjọba fẹ́ pàtàkì lọ sílẹ̀ tí o sì ní kí ìwọ̀n wa sí ẹni tó ìjọba wọn bá yẹn. ẹni tí ń jà ní ẹ òun náà ló ti gbé ìpinnu tí ń bẹ̀rẹ̀ náà ní lórí ti nǹkan òun náà ní ìpìlẹ̀ ìpìlẹ̀ ẹ̀rọ ọ̀tẹ pátá òun ní òpó nínú gbogbo fẹ́tọ́ òun náà lórí gbogbo ọ̀tẹ pátápátá èyí bá kó lẹ́yìn náà gbogbo nǹkan la mọ́lẹ́ lórí àníyàn yìí wọ̀n àwọn olùdarí mo sẹ́yìn bá a máa ń lò àní ẹ̀yọ́ máa tẹ̀lé o àní ẹ̀yọ́ máa tẹ̀lé tí bá ti jẹ́ ẹ̀rẹ́ àní ẹ̀tọ́ ní nínú ọ̀sán rẹ̀ yẹn òun ló ti bá rẹ̀ lẹ́kọ̀ọ́ tó bá ti ìfẹ́ láti lẹ́yìn yẹn ń ṣe pẹ̀lú àníyàn rẹ̀ lẹ́sọ̀ọ́ bá a lọ lọ nígbà ìfẹ́ ìyẹn máa ń jẹ́ tọ́jú pé iṣẹ́ yẹn òní wà wá gbà òní iṣẹ́ ìbámu iṣẹ́ yẹn àti ìṣe ìbámu ṣùgbọ́n ní ẹ̀ dáadáa lórí kò ní gbalada bẹ́ẹ̀ ìgbọ́n palada ní ẹ̀ dáadáa ni. ìyẹn ní kọ́mẹ̀ntì tó pa àwọn àmà ní lórí àwọn àrùn dídá àti wọn fi lọ àwọn ọ̀pẹ̀lẹ̀ pé wọ́n sáré ètò ṣùgbọ́n wọn rí bí wọ́n sáyé ní bàtà àlùkẹ́ àkíní owó títí àlọ́kọ́ ní. ṣùgbọ́n ní ẹ̀kí ni wọ́n ní àbí ẹ̀sìn ni wọ́n ní. ìyẹn ló lè pe iṣẹ́ wọn yẹn lára máa kú lẹ́yìn sí àwọn bá káwọn tí ìyẹn bá ti tó ọ̀gá ìyẹn ló ṣe dákòlá ìṣẹ̀lẹ̀ ìgbẹ̀rẹ̀ dákòlá.

látara ayẹyẹ wàkà ní ọ̀dọ̀ ọ̀dọ̀ ayẹyẹ wàkà ní ọ̀dọ̀ ọ̀dọ̀ àwọn ìdí náà wọ́n ti lọ àwọn apá àtọ̀tọ̀ lọ sáájú wọ́n ti tẹ́lẹ̀ tó ní àníyàn tó pọ̀ jù àwọn ibi tí wọ́n ti kalẹ̀ àwọn kí ni wọ́n ń dapa káàkiri ayé wọ́n ń dapa káàkiri ayé àwọn àwọn àfa ó ní ẹgbẹ́ sí ìwọ́n wọn káàmọ̀ ṣàfihàn wọn. wọ́n láwọn tí wọ́n

jẹ́ àǹfààní fún mùsùlùmí títí sísàlọ̀ àwọn ọ̀dọ́ látara ní ẹ̀sìn wọn ní ìmọ̀ máa rẹ̀. Bẹ́ẹ̀ni wọ́n tó ìwọ́n tó wáyé kò sí láyé náà àwọn tó wọ́n jẹ́ ní àwọn bá ta ẹ̀jẹ̀ ń gbà wọn. Àwọn àkóhùn wọn náà ti sẹ́sì máa ń máa ti látara ní ẹ̀kọ́ Àwọn olùmọ̀ wọn ní máa àwọn àwọn èèyàn wọn rẹ pípa yẹn ó ní ọ̀hún lọ́dọ̀ àwọn èèyàn àwọn èèyàn sáré bí ó ń kọ́ pé wọ́n ti dá àwọn pé wọ́n á tọ̀ wọ́n á tọ̀ ìwọ́n wọn ni kí wọ́n tọ̀ pẹ́pẹ́ ní ta bá tẹ́ ń torí tọ́lọ̀ òṣìṣẹ́ ní ọ̀sẹ̀ tó gbogbo àwọn akọ yóò wọn àbúrò wọn lálé ó kọ́ wá tẹ̀lé mọ́tò yóò wọ́n ti tẹ̀lé ní ìlànà yẹn lẹ́tọ̀ ìwọ̀n mọ́lẹ̀ kò sí ìlànà yẹn ó kúrò ní ta bá tẹ́ ń yóò máa kẹ́kọ̀ọ́ wọn yóò máa kẹ́kọ̀ọ́ wọn ń kọ́ lóko wa àwọn àbúrò àkàkàmà ti yẹ wọn kàmà tó àyẹ̀wò wọn ẹni tó máa ń sọ̀rọ̀ mọ́ ọ̀dọ̀ rẹ̀ sẹ́lẹ̀ ó ti wà pé ìjọba yà lẹ́nu bí mi ṣíà àti ìyẹn tó ń kọjá lórí àwọn wa tó máa ń jẹ́rẹ̀ tó yìí. ẹni pé ìmọ̀ọ́mù ni wọ́n lọ sí ọ̀dọ̀ wọ́n ti àdìsí wọn ti àdìsí wọn ti àti ìjà àkọ́kọ́ tó mú wá nìyẹn. ọwọ́ àti ábẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà àti àwọn àfáà láti tàbí kọ́ àwọn àti tí wọ́n bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ sí à wọ́n máa ń fi àdìsí yẹn bẹ̀rẹ̀ bàbá àti tí bá tù sí kí wà náà yẹ wàhálà wọn wọ́n ọkọ fi àdìsí yẹn bẹ̀rẹ̀ padà wọ́n bẹ̀rẹ̀ yìí kó lè máa bẹ́ẹ̀ yọ ètò ìdílé rẹ̀ gbogbo tẹ pátá lórí àlẹ́ rẹ̀ gbogbo tẹ pátá lórí àlẹ́ rẹ̀ wọ́n ní kó lè mọ ní ìmọ̀ gbogbo tí ẹ lọ́dún tó wọ́n láti sì yẹn dákúndú láti lè wọ́n pé ẹ̀sẹ̀ tí yẹn bá ṣe yẹn látara àlẹ́ tó ti ṣe lóde. Orí kékeré ni nígbà tá a lè fi ẹ̀sùn wá fún wọn àti ìyẹn wọ́n lè tọ́ ẹ ti tú ọ̀rẹ́ tó àti rẹ̀ lójú ọ̀pá ládàá rẹ̀. Ẹni wọ́n pẹ́ tí ìṣẹ́ra bó ṣe torí ayé ni. Látọ̀jú orí sí ọkọ̀ tó ẹ̀sùn náà ah, ó ṣe ṣe bẹ́ẹ̀ òṣùpọ̀ ayé. Òun ọ̀wá àlọ́ nítorí pé náà ọ̀tẹ̀sùn àti à omi kan sí àwọn ibi òwúrí ọlá tí ìlú báyìí ọrùn ti rẹ ọmọ ọmọ àtọ ni. ọwọ́ òkè rẹ̀ bí mo ṣe ní ìyẹn ti rí ẹ̀sìn sílẹ̀ lọ́tọ́ àwọn yẹn náà kẹ́kọ̀ọ́ rẹ̀ àwọn yẹn náà kẹ́kọ̀ọ́ ẹ̀sìn rẹ̀ òwò àwọn òkè tó rẹ̀ lè ṣe àdíjẹ́ òun bẹ́ẹ̀ lọ wọ́n ẹ máa wọ wọ́n gbé lẹ́jọ́ kalẹ̀ ẹlòmí àdíjẹ́ ti lọ rẹ̀ ń mi òun bá báyìí títàjọ́ àdéhùn wa tún Torí pé kò ní pọ̀ sí ẹnu lẹ́sẹ̀ tó lọ́wọ́ bẹ̀. Ìkó ti lọ sí nínú àrùn. Yóò wà ní nígbà yóò wọ oúnjẹ abúlé pẹ̀lú nínú àrùn. Torí tó bá lọ yẹ. Àmì ìyẹn ti gbogbo ìkọ́ á. Gbogbo ìyàwó abẹ́. Oníkà lẹ́bi ní lórí ìjẹ́ ta á sì Ìyẹn wọn sọ àlẹ́ pẹ̀lú. Ó ní máa lẹ́sọ̀ lọ́wọ́ àwọn ọ̀sẹ̀ wọ́n ní kí ń jáde. Nítorí àwọn mọ̀lẹ́bí rẹ̀, ó ní kí nítorí kọjá wípé ìlú rẹ̀ lọ́fẹ́ dáàbòbò àti ní tí ìjagun lórí kọjá akíkẹ́lú wọ́n ti tètè kó ní ìjagun yóò padà lọ́dọọlọ́ àti tí èmi ẹni ní ìjagun ó ní jẹ́ pípé nínú ọlọ́run ẹ̀sìn ọlọ́run yóò ga jù òun ní ìjagun sí ọlọ́run. lórí àníyẹ àwọn afọ àwọn àgbà fún sàlàyé wọn ní tàbí àdéhùbá rẹ ní mo fi ẹni sí ẹni ní títí ti wà ní ìgbà. Àkọ́lé wa kírun dáadáa nígbà rẹ̀ a máa tó máa kakọ̀ án mo kò sí èyí ní ìyàtọ̀ pọ̀ kò sí pẹ̀lú àníyàn tó gún régé kò sí pẹ̀lú àníyàn tó ń sọ̀rọ̀ àwọn ìwọ padà wá kò lè lórí yẹlò jẹ́ pé máa wò ẹlòmíyàn ọ̀gá àwọn ìṣúlẹ̀ ah, bá jọ òun máa ń kí wọn ń gbà ó kàn yí kiri lẹ́ẹ̀kẹ́lẹ́ lọ́ba pọ̀ ń bá a ẹ̀dùn nígbà tí ń gbà ni àníyàn tó ń ṣe é ṣẹlẹ̀ pẹ̀lú àpòlù tó ń ṣẹlẹ̀ wọ̀ tó jẹ́ ọdún ọ̀gbọ̀n náà sọ̀rọ̀ mọ́ ọ̀gbọ̀n rẹ̀ tí bàbá wa ní ìtẹ̀bí ti gbọ́n ìlẹ̀ ọ̀rẹ́ ara wọn. arákùnrin yìí ó kọjú padà pẹ̀lú ìwọ̀dù ó wà láàrin àwọn àdàbíyà àwọn àlìbà èyí tí wọ́n jẹ́ ayé náà àbúrò náà jẹ́ kẹlá àwọn wọ́n jókòó àti wọn kọjá lórí kọjá láàrin wọn àti wọn ẹnìkan bẹ láàrin yìí. wọ́n àbúrò wa ń wo obìnrin àwọn àyè. Nínú gbogbo ọ̀pátá tí wọ́n lọ́jọ́ kan sọ́dẹ̀ àbúrò náà wọ́n mú i pé gbogbo wọn ti fún àwọn ìfẹ́ lòun pé má kà wọ́n kò wọ́n mú àti ọ̀dá àyè fún àwọn òkèlè àbúrò àtẹ́bí òsọ ni àbí ọ̀dá àyè wọ́n mú ọ̀dá àyè pẹ̀lú ìfọ̀ sí ẹ̀ pé á tó ti lè jẹ́ ọ̀dá àyè. Ṣùgbọ́n nígbà tí a ní sọ̀rọ̀ mọ́

ó nǹkan rẹ̀ lè fún un ó ní wọn kọ́ ní nǹkan rẹ̀ pé aláìsí sọ̀rọ̀ wípé ọlọ́run fún un ṣe bí ọ̀já àti ọba òun ọ̀rọ̀ lè fi à ṣe rí ìlú lẹ́nu ọjọ́ ìlú yẹn o àlẹ́bí ọlọ́run ni àlẹ́bí tó fún wa ní ọjọ́ ìlú ṣe kó ní ìṣẹ̀lẹ̀ àlẹ́ yóò pẹ̀lú wa nínú jẹ́ nínú jẹ́ dání ìwúlọ́jẹ́ á olùkọ́ báyìí ọ̀pọ̀ àwọn ẹgbẹ́ tẹ̀lé yóò kọ́ ní ìlú sẹ́yìn bá Ó kú sí ìdílé àbúrò rẹ wà ó á ìgbèrò àwọn ẹbí tó àwọn ẹbí òsì láyé lọ ẹwọ ìjọba yẹn látara àníyàn sí ilé wọn tó kú lọ́jọ́ àníyàn òun ló kéke àníyàn tó máa bàtà tó lọ́kọ́ òkú ìjẹ́ ó náà wò sẹ́wọ́ ló ní ayé àníyàn yóò kéde mẹ́rin òkú lọ. ó lè rí pé àkọ́kọ́ ẹ̀dá tó lọ́wọ́ àti sọ́lá ń fún ní owó ó tó tí wọ́n ń ṣe dáadáa tí wọ́n lọ́wọ́ bá títí pé àbí mo wọ́n fi òun ló kọ́ ká jù. ọlọ́run kejì ẹ̀rọ ní ìmọ̀ láti ọlọ́run kò kúrò lórí. òun náà wọ́n ká ọlọ́run bá fún mi lówó ni bí lágbájá sí ní ẹkú tó ọ̀lẹ́ ọlọ́run báyìí. títí mú mi ẹ̀sẹ̀ tọ́ yẹn bẹ́ẹ̀ lè nílò ọ̀bà ti máa ṣe. àníbi ni ẹni ní abẹ́yẹ àkọ́kọ́ wọ́n máa gba aláàkó látara ní ẹ̀sẹ̀ lẹ́yìn. àníbi ẹ̀rẹ́ tọ́lọ̀ bá fún yẹn lówó tí ọ̀la fi ìwé ẹ̀sìn pẹ̀lú ẹ̀mí tí ọ̀la ti wọ́n tẹ̀lé. àti tí wọ́n á tẹ̀lé wọ́n wọ́n tẹ̀lé tó tẹ̀lé ní ọwọ́ ìdí láàrẹ̀ ẹ̀lì mi láì nímọ̀ ọ̀bẹ̀rẹ̀ wọn wà pẹ̀lú jíjẹ wọn lẹ ẹ̀ tó fi wá síwá ọ̀tún wọn ẹ̀dí mọ́ àbẹ́ ẹ̀mí ọmọ ọgbọ́n yọrọ ọ̀la àlejò ọ̀la àlejò ọ̀wọ́ wà ní káàkó láti ìwọ̀ rẹ̀ nínú gbogbo gbogbo ìgbẹ̀yẹ wà wọn lẹ wà lẹ́yìn bẹ̀rẹ̀ ọlọ́run òkú wọ́n á sọ ẹ̀yẹ̀ fẹ́ lórí lọ́wọ́ kí n dára yẹn bí mo wọlé dára yẹn kí n náà bá lọ́wọ́ ni kí n yóò bá dára yẹn alẹ́ mi ká fẹ́lẹ̀ tó lọ́wọ́ ní ẹ̀sìn ẹ̀ka ìkún olówó kò ní mọ̀ ṣùgbọ́n ní bí mo wọ́n dára yẹn kí n fa àwọn yẹn torí owó rẹ̀ kí n ta àwọn yẹn lọ́wọ́ kí n sọ́kò tó tó wá ṣe tiẹ̀ ní òkè alẹ́ mi rẹ̀ nìyẹn. Àdébí àní ìgbógbó pàtàkì láti ní bá wọ àti kásùn àní ẹ̀wà sí. Ẹgbẹ́ àti máa wọ àní ẹ̀wà kí àní ẹ̀ dárí. Àní ẹ̀ tọ́lọ́wọ́ ni àbá ní ẹ̀ka mi ọlọ́mọ àwọn ẹ̀ka tó wà. Bẹ́ẹ̀ àkọlọ́wọ́ wọn kò lọ pàdé wọn rí wọ́n ti máa lè wá wọn kó ní àpò. وعلى آله وأصحابه أجمعين وقال عباد الله عن الذين تتفرق بين العادة والعبادة وتفرق بين النفاق والإيمان والمميز بهم ويبدو لنا أنه مسلم لأنه فرد يوقف ويصوم ولكن بقدر كافر وأكد شان بعض من الذين يدعون الإسلام ولكن يشركون الكفار في أعيادهم ومعابدهم ومعابدهم ومن شتى بقوم هو منهم وعلمهم لقد كلام كلام الله وخير الأجر أجر كمال صلى الله عليه وسلم وشاء جمهور bá rí àwọn míì ẹ̀wọ̀n tí wọ́n ti wàhálà nípa àjẹ̀kọ́ ikọ̀ tó jẹ́ wọ́n bọ́ yá kí ó lu bẹ́yà wẹ̀ ni bẹ́yà wọ́n kọ́ lẹ́sẹ̀ ni. ṣùgbọ́n náà wọ́n fi wọ̀ lọ́wọ́ wá já sí àkọọ́lẹ̀ mi ló já sí tó já sí ṣùgbọ́n bàbá tó lọ túbọ̀ tó jẹ sábà ní àlẹ́ ẹ̀kú. bóyá ní ẹ̀kú ló ń jẹ́ ní tọ́ga rẹ̀ bàbá ní ẹ̀kú táwọn òbí ẹ̀ ní tọ́ga rẹ̀. èyí ló wọ́n ti fún kálukú wa yóò tẹ̀ka wà ní ọ̀la ní báyìí ẹ̀dá ara ní. Àwọn ìdí tó ń gbélé ní báyìí ẹ̀dá ara síra wọn. Wọ́n báyìí ẹ̀dá ara síra wọn. Ẹ̀rí tó ìṣẹ̀lẹ̀ ní máa ń rẹ̀ lónìí. Pẹ̀lú tó bá tó padà láwùjọ lónìí, ọ̀rọ̀ olóde. Tọ́pẹ́ ìpè látara àní ẹ̀rí wọ́n fi kí àní ẹ̀ jáde. Ẹ̀rí tí kò lé èmi àti Abájáde kẹ́lẹ́ là lé gbogbo ìjọba ká ìlọ sí Ilé ìjà wo ló tẹ̀lé ní kókí ṣe báyìí fẹ́ yóò gbẹ̀gbẹ̀ tó ń tí wọ́n ti tóbi yẹn ní ilé. ó fi ọdún méjì bí náà lórí ìdìbò ọdún wà sí ìyẹn tó kò sí ó fún ọ̀wá ìdìbò ní ilé rí sun wọlé pátápátá yìí. ẹ lọ́kùnrin tó ń dín ọjọ́ ní ìgbà ìfún wọn káàkiri káàkiri kò wá wọn. nígbà tí àní ẹ̀ burú fẹ́ àní ẹ̀ wá ń fẹ̀ lára akẹ́kọ̀ọ́ ìdílé ìdílé wọn. wọ́n lè lọ ti tẹ̀lé. Wọ́n ti wá lórí ìfẹ́ ọmọ àwọn ẹ̀dá ọ̀rọ̀ ìyàwó rẹ̀. Ẹ wò jẹ́ báyìí. Àní kí ẹ fún ìdí ẹ̀kú ṣe kí ìdí ẹ̀kú tẹ̀lé. Ẹ pé a fún àwọn lẹ́tọ̀ tá a ti lọ fún bá àwọn òwe nípa wa nípa olóṣèlú. Òtí lọ́fà aburúdarí aburúdarí bẹ̀rẹ̀ ẹni ọwọ́ àgbà wa rò pé ẹ nínú àwọn olóṣèlú pẹ̀lú wà nígbàlẹ̀. Mo ní àwọn àjẹrà àdájọ́ kò yìí sí olóṣèlú kẹrẹ àárín wa. Ṣùgbọ́n wa ń pè yí lórí pé ká tó dùn ọ̀rọ̀ ọ̀bà fún mi. Àtúntò wa máa yẹ lọ́dún kó di àkọ́kọ́ àlọ́kọ́ wọn tàbí àtúntò wa bẹ́yìn tòun ilẹ̀ bá délẹ̀. Mo ká pè yí ká tó ọ̀rọ̀ ọ̀bà fún Òun náà ni. Ó pẹ́ mo tẹ̀lé jọ́ òtúbọ̀jọ́ ọ̀rọ̀ àjọ lọ́wọ́. Ògbóńgbà àdìlẹ́yìn bá tẹ̀kẹ̀. Bọ́ọ̀ àmọ́ ń sọ ń tó dùn ọ̀rọ̀. Ìbọ̀wọ̀ ni ọ̀rọ̀ ti wà sọ. Orí títí ẹ̀ bá ti kú síbẹ̀, a ò fi ọ̀nà ọ̀làdì gbà rẹ lọ́wọ́. Ọ̀nà ìbàdàn gbà rẹ lọ́wọ́ ni pé kí ni wọ́n ṣàlàyé ìlú ọ̀rọ̀ pé orí pé ipò ilé ìdí kò tí ìyàn wà tí òun ní ẹni tí ó máa rẹ lọ́wọ́ pẹ̀lú àlàyé. Orí pé ẹni tó ń kẹ̀kẹ́ kẹ́ tó bá dé bẹ́ẹ̀ kán. Ipò tó lé ní àwọn òun náà máa bá kéré. Àwọn òun

fi rí jẹ́ wọ́n lù wá náà bẹ́ẹ̀. ó ti wà nípò àwọn táwọn lè lówó yẹn tí wọ́n ti lè kó Orí ká ní ẹ̀dún ní ẹ̀ òun jẹ́ lọ́wọ́ kò jẹ́ ẹlẹ́sẹ̀ rẹ̀. Ọlọ́run ti máa gbọ́ra ìṣẹ̀ báyìí. Ẹ pé ó ń lọ́dún wa títí kókó láti máa fún àníyàn wa. Lóòrè kóòrè. Bákan náà ni pé àníyàn náà sọ ni yóò já mẹ́rọ láàrin ìbáadà àti àádà. Àkókò wa pé èyí lè lò dáàbò ní gbogbo ayé

Báwo bá tó àjọ kàrò ní ti tó nínú àníyàn rẹ̀ ṣe lè wọlé. Ìgbìlẹ̀ mi. Ìyá ni wọ́n ń ṣe báyìí. Ìyá ni ọdún rẹ̀ ọdún rẹ̀ á sì ní ìjọ sí. Ṣùgbọ́n oṣù ìgbóyà tẹ̀ka tẹ̀ka tó. Tẹ̀mọ̀ pé òun ní twenty lọ́dọ̀ sí wọn. Ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ni ti ń wá ṣe tó ń lọ bí kíláàsì rẹ̀. Ìyàwó òun ọ̀kẹ́ rí dáná ọ̀dọ̀ àwọn ọmọ ìṣe àníyàn tó tóbi ní ẹ̀ka ara ẹ̀dùn alẹ́ tó oúnjẹ báyìí. Àti pé èyí ti ń pè é fún náà ní ẹ̀yìn rẹ̀, àníyàn fún mi, àníyàn fún mi. Nígbà wọn bọ́ ní àyẹ̀ tuntun pé tí nǹkan yẹn ṣe ló lànà níbi wa ẹ̀ ń sáde àmì ìfẹ́. Káàbọ̀ wọn á lọ kọ́ ìyà pé sọ́kùn mọ̀ ọ̀bà rẹ̀ iṣẹ́ lọ́wọ́ ọ̀bà rẹ̀ ṣẹ́wọ̀n lálẹ́ nígbà yóò wá. Òṣèlú ìjọba tó ká Ah, àwọn àìmọ̀ ẹ̀rí ni ẹni tàbí rárá dípò pé wọ́n wá ní ìsọ̀kan àwọn olùsọ̀kan. látara bẹ́ẹ̀ kò ní àwọn àmì ẹ̀sọ́ pọ̀lọpọ̀ ní tó jẹ́ kí wọ́n bí bá kèjì ní tẹ́tẹ́ nínú ọdún wọn nínú àdáda wọn nílé ìdọ́sí wọn ẹgbùtù bí lónìí. táwọn kèjì bá ní nǹkan sí inú ìdọ́sí nílé ìdọ́sí wọn yóò ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí tí wọ́n lè fún àdéhùn tó máa ń sáájú tó kó tẹ̀lé ó bá ọmọ ẹni wá tọdún padà lónìí lẹ́kọ̀ọ́ ọjà máa fẹ́ lọ wá sí títẹ̀ wá lórí ìjà wọ́n ní ìlú ọ̀kọ́ da ìdí ogun ìjà bákan náà pé ẹja máa rántí pé ẹni yóò kọ́ bá tẹ àwọn ìjọba ìjẹ àlejò tó ti gínú òṣìṣàrà wọn òṣìṣàrà wọn látara bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ àdó látara ní àṣẹ wa òṣìṣàdó ní àwọn ìjẹ́ ìjọ ẹ̀rọ tó dájú ìlànà nígbà tó mọ́ ọ̀nà ọ̀dọ̀ tó rà èyí tó burú jù òun náà lè fún ọ̀pọ̀ tó ọ̀sán yóò fún ọ̀rọ̀ ẹ̀sìn òun ẹ̀rọ tó òun ọ̀gbìn ìdíjà bíjà ní àwọn ènìyàn tó bá lè mú mọ́ ìyẹn ní ìyẹn náà ọlọ́mọdé àti ilé wọn náà ọ̀nà náà náà wọ rẹ̀ àdéhùn ọ̀kan kan lọ nàárà àpàdà rẹ̀ àbúkù láyé ẹ̀sìn náà náà wọ rẹ̀ àbúkù ẹni tó ẹ̀yìn ní ẹ̀sìn gidi ní olóṣèlú wọn náà bẹ́ẹ̀ sí gbogbo